àsìkò ìhálẹ̀ta ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá orúkọ mi lẹ́ẹ̀kan sí ni bàbá confam jp ẹ mo mú product mi wá fún ẹ̀yin màmá wa tí ẹ̀ ń wò wá ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wò wá tẹ̀yin bàbá wa mo mú product egbògi aràn yìí wá kò wá sí àrùn tó ń ṣí ẹ́ tí egbògi tó wà lọ́wọ́ mi kò ní dojúkọ aràn tí kì í jẹ́ kóbìnrin lóyún ni ó máa dojúkọ aràn tó jẹ́ wípé a máa rí pé nǹkan ń rìn láti inú ẹ wá síbi ọrùn ẹ báyìí tó máa máa tutọ́ kiri sórí egbògi aràn tó wà lọ́wọ́ mi yìí ó kájú rẹ̀ ohun tí mo ṣáà ń sọ ni wípé egbògi aràn tó ń bẹ lọ́wọ́ mi yìí o ẹ gbogbo ohun tí wọ́n bá ń pè ní aràn tí ń yọ ẹ̀dá lẹ́nu gbogbo ẹ̀ ló lè ṣiṣẹ́ lé lórí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè mí tí ṣé a ò ní gbòógì fún aràn ni egbògi aràn wà ọ̀dà tìyẹ kíákíá ẹ pè mí lórí workshop mi kó mẹ́sẹ̀gì mi níbẹ̀ zero eight zero two two zero four zero nine five zero kó ọ̀dà ẹ̀ èyí tó tún tún súnmọ́ díẹ̀ òun ni egbògi ẹ̀dà tí ẹ̀dà tó bá ń ṣe obìnrin tí obìnrin bá déwájú wa tó complain wípé òun ò lóyún ẹ láti bí ọdún mélòó kan a ó ní àwọn question kọ̀ọ̀kan tá a máa béèrè lọ́wọ́ ẹ̀ tá a bá padà rí wípé ẹ̀dà ó wà lára ohun tí ń ṣe obìnrin yẹn a wípé ó ṣeé ṣe kí oyún má dúró nítorí wípé ẹ̀dà tó ló ń ṣe èyí kí ni ẹ̀dà ní ara obìnrin kí obìnrin àti ọkùnrin bá bára wọn lò pọ̀ tán kí obìnrin yẹn padà rí pé ohun tí a dà sí lára tí ń jẹ́ àtọ̀ ó tún wá ń ṣàn jáde kúrò ní ojú ara ẹ̀ wálẹ̀ òun ni wọ́n ń pè ní ẹ̀dà ẹ̀dà yẹn jẹ́ nǹkan tó jẹ́ wípé ó máa ń sọ àtọ̀ ọkùnrin di omi ní ojú ara obìnrin ni a ní egbògi ẹ̀dà tó dán mọ́rán tó dẹ̀ ń ṣiṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà wa tí wọ́n ń ra àwọn product wa tí wọ́n ti jẹ àǹfààní gidigidi gan lórí rẹ̀ kó pè wá kíákíá o fún tiẹ̀ ọ̀dà kíákíá lórí zero eight zero two two zero four zero nine five is zero àwọn egbògi méjèèjì yìí àwọn ni mo polówó nínú fọ́nrán yìí egbògi aràn àti egbògi ẹ̀dà gbogbo ẹ̀ pátá la ní lọ́wọ́ tó dẹ̀ kájú iṣẹ́ táwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí wa wípé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye tá a fi kó àwọn egbògi pọ̀ tó fi padà ń jẹ́ òun ẹ fi ọkàn ara rẹ balẹ̀ DHL ó ti fún wa lórí ọ̀fẹ́ àti product wa pẹ̀lú ìwọ tó fẹ́ ọ̀dà ẹ̀ ó fún wa ní orí ọ̀fẹ́ DHL máa bá wa gbede iwájú yàrá rẹ níbi gbogbo tó kò ti lè máa wò wá ó ṣe gidigidi gan jọ bá mi ṣíà fọ́nrán yìí gbogbo ọwọ́ tó wá fi ń ṣíà ẹ̀ ọwọ́ yẹn ò ní fi kábàámọ̀ pẹ̀lú àṣẹ ìdùmarè ẹ̀ ṣe gan ọ̀dà tiẹ̀ kíákíá true zero eight zero two two zero four zero nine five is zero ẹ ṣé gan ni god bless you.